الحمد لله الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الكل ولم يكن له ولي من الظل وكبره تكبيرا لم يلد ولم يولد ولم يكن له كفوا احد احمده سبحانه واشكره وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير يهدي من يشاء ويذل من يشاء وأشهد أن محمدا عبده ورسوله البشير النذير والسراج المنير اللهم صل على عبدك ورسولك محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا ثم أما بعد ويا عباد الله اتقوا الله عز وجل وخذوا بأسباب النجاة والسعادة واحذروا من أسباب الشقاوة والهلاك عباد الله أرأيتم لو كان لكم أشجار تتعهدون سقياها وتتعهدونها بما يصلح لها وتختارون لها التربية الطيبة والمزارعين الفنيين في فن الزراعة إذا حصل ذلك فسوف تؤتي الثمار اليانعة ويعظم خيرها ويكثر جناها أجل يا أمة الإسلام إذا حصل ذلك فسوف تبقي الثمار اليانعة ويعظم خيرها فهذا مثال لفلذات أكباركم مثال للشباب في عنفوته ونفرة أيامه إذا وجد له راعيا أمينا وموجها مرشدا صالحا ناصعا فسوف يثمر أطيب الثمار ويكون عضوا صالحا في المجتمع وعنصرا هاما لحماية الدين ورعاية الأخلاق ورفع راية الفضيلة أمة الإسلام إن مدرسة محمد صلى الله عليه وعلى آله وسلم لما كانت تتماشى مع التعاليم السماوية والتوجيهات الربانية خرجت شبابا كان لهم في أزهى عصور الإسلام جولات عظيمة ومغامرات ومغامرات كريمة كان فيها عز للإسلام ونصر لشريعة سيد الأنام ورفع لعلم الدين خفاقا يحكي العزة ويصور المجد ويشعر بالقوة إنهم تعلموا العلم لوجه الله سبحانه وتعالى فنالوا به رفعة ومجدا وصددا أولئك الشباب الناشئ في مدرسة الإسلام جذاهم الإسلام بمبادئه وروضهم على تعاليمه وقومهم برفع توجيهاته وجعل منهم في ميدان البطولة الفدائي الذي لا يشق له غبار يخوض معركة الشرف لا يريد بذلك وطنية ولا يريد قومية ولا جاهلية ولكن لتكون كلمة الله هي العليا وكلمة الذين كفروا هي السفلى ولقد كانوا رضي الله عنهم في ميدان العلم والمعرفة أئمة في الدين وأعلاما في الفقه وفي مجالات العبادة والإخبات لله سبحانه وتعالى وهم رهبان بالليل وصول بالنهار يقول الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون الذريات وفيما يدين البذل والبر والإحسان يبذلون الفضل لوجه الله طلبا للمثوبة والأجر فهذه أوصاف أولئك الرجال وإنها حميدة لم تغلب عليهم السطوة فكانوا رضي الله عنهم قدوة للشباب المسلم الصالح الذي رفع الله درجته وأمن مخاوفه ووعده أن يظله تحت ظل عرشه يوم لا ظل إلا ظله ولقد أخبر إمام الأمة وقدوتها صلى الله عليه وعلى آله وسلم بقوله سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله وعد منهم الشاب الناشئ في عبادة ربه عز وجل أولئك الذين هداهم الله فبهداهم فاقتده ولكن مع الأسف الشديد والحزن للمريض أين تلك الأوصاف أين تلك الأشياء رحمة الله على تلك الأرواح لقد تغيرت الأحوال وانعكست الأفعال وعمي الكثير عن الهدى واتباع الحق وضيق البعض في التقليد الأعمى ومالت به نفسه الأمارة بالسوء عن الصراط المستقيم وقلد الكفرة في باطلهم وقلد الغرب الانحلال والميوعة والإلحاد والرذائل وأطلق لنفسه العنان في الشهوات المحرمة والنزوات الطائشة والرذائل ونسي ونسي الله عز وجل ولم يراقب الجزاء ولم يحذر من بطشه وسطوته وأخذه العليم الشديد وهو مما ممن قال الله سبحانه وتعالى فيهم أم تحسب أن أكثرهم يسمعون أو يأكلون أولئك إن إنهم إلا كالأنعام بل هم أضل سبيلا ومما وصفهم الله سبحانه وتعالى قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا ọpẹ́ ni fún Ọlọ́run ọba ọba tí ọpẹ́ yẹ òun náà lọba tí kò bí ma kò sì ti ẹgbẹ̀rún kò sábìí fún Ọlọ́run ọba náà nínú kápá ọlá rẹ̀ kò sẹ́ni alábìjọ kankan fún Ọlọ́run Ọlọ́run ọba yìí kò sí ẹnì kankan. tọ́wọ́ á jẹ́ alátìlẹyìn kan tí fún òun ọba ṣe nítorí fún ọlọ́run ọba náà ọba tó ti kó náà ló tóbi ju gbogbo tó tóbi lọ. ọba òbí máa ẹnìkan kan ò ti bí òṣìṣẹ́ ẹgbẹ̀rún kankan fún ọlọ́run ọba nínú ẹ̀dá rẹ̀. àdúpẹ́ fún ọlọ́run ọba bákan náà mímọ́ fún ọlọ́run ọba kò sì ẹni tí òun náà lọ́ba tó lágbára lórí gbogbo nǹkan pátá ọlọ́wọ́n ọba yìí a máa fẹ́ ni tó wù mánà ẹni tó bá ti wù ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá ọlọ́wọ́n ọba ìlẹ̀kẹ́ ọlá máa sọ wánù mo jẹ́ ìgbé dáadájú anẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rú sí ọlọ́wọ́n ọba ní òjíṣẹ́ rẹ̀ níṣe olùtùnú olùkìlọ̀ ni àtùpàtì ti ń tàn mọ́lẹ̀ òun náà ní òjíṣẹ́ ọlọ́wọ́n sallallahu alaihi wasallam ọlọ́wọ́n gbogbo àti àjẹrùsìn ọlọ́run ẹjẹ afáyọ ọlọ́run ọba ọba tó gbangban ọba tó tóbi ẹjẹ abẹ̀rù rẹ̀ ẹsì jẹ amú gbogbo àwọn òkùnfà ọ̀nà tí èèyàn máa ń gbà tí máa ń tọ̀ tí fi yege tí fi sórí re ẹjẹ ká mú àwọn ọ̀nà náà tọ̀ ẹsì jẹ asọ́ra kájáwọ́ kó o níbi gbogbo ọ̀nà tí èèyàn máa ń tọ̀ tí èèyàn fi máa ń sórí ibú tí èèyàn fi parun gbogbo àti àjẹrùsìn ọlọ́run tí wọ́n bá jẹ́ pé ẹnìkọ̀ọ̀kan wa tá a bá lọ ní igi kan níwájú ilé tàbí ní ẹ̀yìn ilé wa tàbí nítòsí wa tọ́jẹ́ lórí ilẹ̀ wa kan. tàwa bẹ̀rẹ̀ sí ní mójútó àwọn igi yìí à ń kú lómi bó ṣe tọ́ bó ṣe yẹ gbogbo àwọn ẹ̀ka ọwọ́ tó yẹ ká gé kó lè dàgbà kó lè ga kó lè nawọ́ dáadáa a bẹ̀rẹ̀ sí ní mójútó àwọn mójútó igi yìí pẹ̀lú gbogbo tí ó wúlò kù tí ó ṣe láǹfààní bákan náà a sì gba àwọn tó ṣe yí pé wọ́n jẹ́ àwọn tí wọ́n mọ̀ nípa nǹkan ọ̀gbìn pàápàá jùlọ nípa ọ̀gbìn igi a gbà wọ́n síbẹ̀ yí pé ẹ máa bá wa mójútó igi yìí ó yẹ kí igi yìí afẹ́kọ́jẹ́ pé láàrin ìgbà báyìí igi kò sí igi tí ó dára tí ó wúlò tí ó mọ̀ sí àǹfààní tá a bá mójútó igi báyìí yóò yá láìpẹ́ tó ṣe yí pé a padà máa rí pé igi yìí ìṣe ni yóò mú àwọn èso tó dáa jáde tọ́lọ́wọ́n báyìí lẹ́kẹ́ ọlá bá fẹ́ bákan náà oore tá a sì rí lára rẹ̀ yọ pọ̀ púpọ̀ nínú rẹ̀ náà láti máa gba òjì lára rẹ̀ bákan náà a sì rí pé àwọn èso rẹ̀ táàtò wa máa kàn jẹ yóò jẹ àwọn èso tó dára tí ó sì tún pọ̀ bẹ́ẹ̀ ni àwọn àlùfọ́mọ Islam eléyìí gangan òun náà ni àpẹẹrẹ rere tó wà fún wa sí àwọn ọmọ wa tó ṣe pé wọ́n jẹ́ àwọn ìrònú ọkàn wa tí wọ́n sì jèrè nínú ẹ̀dọ̀ wa àwọn ọmọ wa àpẹẹrẹ irú eléyìí òun náà lá fún àwọn ọmọ wa o ó ti jẹ́ àpẹẹrẹ rere fún àwọn ọmọ àtúnṣe pé wọ́n máa dàgbà látara àwọn àmójútó tọ́tọ́ àti ìtọ́yẹ tí a bá fún àwọn ọmọ wa. àmọ́ bí àwọn ọmọ wa nígbà tí wọ́n wà ní kólóró tí wọ́n wà ní ọmọ kékeré tí a bá mójútó dáadáa tá à ní ẹ̀kọ́ tọ́tọ́tọ́ yẹ tá ẹ̀sìn ọlọ́wọ́n ọlọ́wọ́n àwọn ìwà tó dára àfi ń tọ́ wọn àwọn ẹ̀kọ́ nípa ẹ̀sìn ọlọ́run àfi ń mọ̀ wọn àwọn ẹ̀kọ́ nípa ètò ayé náà àfi ń mọ̀ wọn àwọn ẹ̀kọ́ lọ́nà tí wọ́n gbà jẹ tí wọ́n gbà mú lọ́nà halal tá a bá fi tọ́ àwọn ọmọ wa àwọn ọmọ wa wà di ẹni tó ti kọ́ dàgbà ní ọ̀dọ́ tó ṣe yí pé yóò wúlò wọ́n dàgbà torí pé àsìkò ìgbà tí wọ́n wà ní kékeré yẹn nínú àwọn àsìkò tó wúlò nínú ọjọ́ orí òun náà làsìkò náà wà àwọn ọjọ́ tó sì tutù gbẹ̀dẹ́gbẹ̀dẹ́ púpọ̀ fún ènìyàn òun náà ni àwọn àsìkò náà tàbá wa ti rí alámòjútó tọ́jú olùfọkànbalẹ̀ sí tàbá ti rí olùtọ́ka tọ́jú olùjúwe rere fún àwọn ọmọ wa tàwa rí oníwàásí oníkìlọ̀ ẹni tọ́jú onínàṣíhà tọ́jú ẹni dáadáa tààrí tí ń bójútó àwọn ọmọ wa pàápàá jùlọ bẹ̀rẹ̀ lọ́dún yá àwa tá a jẹ́ bàbá àtàwa tá a jẹ́ ìyá láìpẹ́ láì jìnnà àwọn ọmọ náà wọ́n máa gbé àwọn èso rere èso sọ́dá jáde fún wa wọ́n sì jẹ́ oríkè kan tàbí igun kan tàbí ẹ̀dá kan tí ó dára nínú àwùjọ bẹ́ẹ̀ sì ni wọ́n tún wá jẹ́ ìpín tó jẹ́ ìpín gbogbogbò láti dáàbò bo ẹ̀sìn ọlọ́run ọba àti láti dáàbò bo àwọn ìwà tó dára àti láti gbé ìwà tó dára tó ga láti gbé ga dáadáa nínú àwùjọ gbogbo àwọn àlékún mọ Islam dáadáju ilé ẹ̀kọ́ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam nígbà tó jẹ́ pé ilé ẹ̀kọ́ yìí ó ní í ṣe púpọ̀ ó sì ní ìbámu lọ́pọ̀lọpọ̀ sí àwọn ẹ̀kọ́ tó wá láti sánmà látọ̀dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ó sì tún kún kẹ́kẹ́ fún àwọn ìtọ́ka tọlọ́wọ́n ọba ìlékè ọlá bọ́lọ́wọ́n ọba ìlékè ọlá fi ṣe ń ní kí ànábì sọ̀lá sọ́làm kọ́ máa tọ́ka àwọn tó ti fún wọn jẹ́ ọmọ kéékèèké lójú ayé rẹ̀ àtàwọn tó ń dàgbà náà bọ́lọ́wọ́n ṣe ní kọ́ máa tọ́ka wọn pẹ̀lú àwọn ìtọ́ka tó dáa ìtọ́ka ọlọ́run ọ ń bẹ pẹ̀lú wọn pẹ̀lú pé ìtọ́sọ́nà ọlọ́wọ́n bá ń pẹ pẹ̀lú wọn bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀kọ́ sọ́nà kò yé fi wọ́n sílẹ̀ tí wọ́n bá ti fẹ́ ṣe àṣìṣe níṣẹ́ ni àwọn áyà ọ̀sọ̀ kalẹ̀ láti sánmà láti kọ́ wọn lẹ́kọ̀ọ́ wọ́n sì ń gba dídè pẹ̀lú ẹ̀kọ́ tí ànábì Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó fi ń kọ́ wọn. sàmọ̀péjọ́ náà lọ́hùn méjì péré náà ni sílábọ̀sì wọn ètò tí wọ́n fi ń kẹ́kọ̀ọ́ wọn méjì péré náà ni kí lọ́lọ́run sọ kí ni anabi wa muhammad sallallahu alayhi wa sallam sọ torí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá ní laqad manna Allahu ala al-mu'minin ọlọ́run lóhun ti ṣàánú àwọn olùgbàgbọ́ òdodo idh ba'atha fihim rasulan min anfusihim nígbà tọ́lọ́run ọba ìlẹ́kẹ́ ọlá gbé òjíṣẹ́ dìde fún wọn látara ara wọn yatlu alayhim ayatihi wọn ka àwọn àmì ọlọ́run ọba fún wọn bákan náà wal hikma ó sì tún ka hikma fún wọn táwọn ti sunna anabi sallallahu alayhi wa sallam àwọn wọ̀nyí wọn ò fi ìlànà méjèèjì yìí wọn ò fi ṣeré nù gbèsè ayé wọn tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ yóò ọ̀rọ̀ ṣe ní pàtó bẹ́ẹ̀ náà wọ́n ti sọ fún ànẹ́bí sallallahu alaihi torí pé tí wọ́n bá kọ̀ tí wọ́n bá sọ níṣẹ́ ni ẹ̀rí ọ̀sọ̀ kalẹ̀ láti sánmà yóò tún náà sí wọn kó fún òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi torí òun náà ni wọ́n rè wọ́n lé lórí látara bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ anabi sallallahu alayhi wa sallam tó jẹ́ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ nínú ẹ̀sìn yìí ó wá gbé àwọn òkú ọmọ kéékèèké kan ó gbé wọn jáde ó mú wọn jáde ní ilé ẹ̀kọ́ náà lẹ́ni tó ṣe wípé ńgbà tí ó gbé wọn jáde ó mú wọn jáde lẹ́ni tó ṣe pé wọ́n ń gbé ìmọ̀ ẹ̀sìn Ọlọ́wọ́n ọba ìlẹ́sìn ọlá wọ́n gbé ga dáadáa. àwọn wọ̀nyí wọ́n jẹ́ tó ṣe pé ìgbà tó dára jù tó lo òkè jù tó gbèrú jù nínú ẹ̀sìn òun náà lásìkò tiwọn. wọ́n wá ní ìtàbòrò tọ́pọ̀ nídìí ẹ̀sìn ọlọ́wọ́n bá bákan náà gbogbo ìwà tó dára tó rẹwà òun náà ni wọ́n wá lò nínú ìgbésí ayé wọn. pẹ̀lú wọn ọlọ́wọ́n ọba ìlú ti ọlá ó ní kí iyì jẹ́ Islam bákan náà aránṣẹ́ ní ọlọ́wọ́n ọba ọlá wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣùgbà ìmọ̀ wọ́n mójútó ìmọ̀ dáadáa bẹ́ẹ̀ náà ni gbogbo ti ń jẹ mọ́ iyì ògo wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ tiẹ̀ sí náà ni àgbéga dáadáa àsunta rẹ̀ ọwọ́ àmì ẹ̀kún àlìmọ́mọ́ lásìkò náà lọ. wọ́n fura mọ̀ pẹ̀lú ìní agbára tó ń dáadáa pẹ̀lú àwọn ògo ọ̀dọ́ kéékèèké tó ṣe kí wọ́n bẹ tí Islam torí wọ́n tọ́tọ́jú wọn. àwọn wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n kọ́ ẹ̀kọ́ ìmọ̀ wọ́n ń kọ́ lọ́dọ̀ anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam wọn ò torí nǹkan kan kọ níjọ́ náà lọ́hùn bí kò sí pé wọ́n fi ń wojú rere ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìmí àtẹnìkọ̀ kan wá kí ni ìdí pàtàkì tá a fi fẹ́ kọ́ ìmọ̀ ìdí tá a fi fẹ́ kọ́ mọ̀ lọ́dọ̀ ẹlòmíì òun ni pé èmi náà rí bá a fa alágbájá bí wọ́n ṣe ń pè sí wáàsí títí ṣe wáàsí èmi náà fẹ́ máa ṣe wáàsí kí wọ́n lè èmi náà ló ń wáàsí bóyá èròǹgbà tẹ́lómi fi lọ kọ́ ìmọ̀ nìyẹn ẹlòmíì bóyá èròǹgbà tiẹ̀ tó fi lọ kọ́ ìmọ̀ òun náà ní pé èmi náà fẹ́ kówó jọ tí n bá ti kọ́ ìmọ̀ àti ẹ̀sùn ti pé yóò rí owó wáyé ẹ̀rù ẹlòmíì náà nìyẹn ẹ̀rù ẹlòmíì ó lè jẹ́ pé torí àti dé ipò ipò tó ga òun náà lòun fẹ́ torí ẹ̀kọ́ ìmọ̀ ẹlòmíì torí tó fẹ́ kọ́ mà bóyá torí kí wọ́n lè dẹni tí kò kún ní ìyàwó tàbí tí ó rí nǹkan kankan nínú pọ̀pọ̀ títí ayé yìí tẹ́lómi fi kọ́ ìmọ̀ wa àti àwọn torí pé ìmọ̀ tiwọn tí wọ́n kọ́ níjọ́ náà lọ́hùn wọ́n kọ́ torí ìtọ́ lọ́hùn nítorí àti fi gbé àìmọ̀ kan kúrò fúnra ara wọn láti fi gbé àìmọ̀ kan kúrò fáwọn mọ̀lẹ́bí wọn àwọn àyè kan wọn àwọn ará wọn ará àdúgbò wọn àwọn agbègbè ará agbègbè wọn láti fi wá ojú rere ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ. àníyàn tí wọ́n nìyẹn tí wọ́n fi lọ kọ́ ìmọ̀ náà pẹ̀lú àníyàn tó dára yìí pẹ̀lú àníyàn tó rẹwà yìí ọlọ́run sọ wọ́n di ẹni ògo láyé ọlọ́run yóò tún wá sọ wọ́n di ẹni àpẹ́lẹ́ ẹni àyẹ́sí ńlá tọ́ba tó di gbangba kìyàmá látara wípé àwọn wọ̀nyí ẹ wo oríṣiríṣi ìmọ̀ tó dára tó rẹwà tó ga tó ti kún wọn gbé kalẹ̀ fún wa tóníkálukú wa tá a bẹ̀rẹ̀ sí ní jogún látara wọn látọ̀dọ̀ bàbá ńlá bàbá bàbá bàbá wa nínú ẹ̀sìn kótóri pọ́ńdọ́dọ̀ bàbá wa nítòsí níbà títóbi fọlọ́wọn bá o ọba tó ṣe ìmọ̀ wọn ní ìmọ̀ tó wúlò tó yáàyè báyìí ajẹ́pẹ̀mí àtẹnìkọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ káwa náà kọjá pé ìmọ̀ ẹ̀sìn tá ẹjẹ́ wa ń torí sọ lọ́wọ́ bá tẹ ọlá rẹ̀ ga jùlọ báwọn ẹran tí wọ́n jẹ́ ẹni rè síwájú bí wọ́n ṣe wá ìmọ̀ tiwọn nìyẹn táwa náà rí i pé lágbègbè yìí ìyàtọ̀ ń bẹ láàrin wa àti àwọn. àwọn wọ̀nyí wọ́n kọ́ ìmọ̀ láti fi wójú rere ọlọ́run pàápàá jùlọ láti fi ṣe àgbéga fẹ́sìn ọlọ́run láti fi pàtàkì ẹ̀sìn ọlọ́run àwọn wọ̀nyẹn òun náà ni àwọn ògo wẹẹrẹ tó ṣe pé wọ́n dàgbà nínú ilé ẹ̀kọ́ islam àkọ́kọ́ lójú ayé anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam islam tọ́ wọn oore wọn pẹ̀lú àwọn ìpìlẹ̀ rẹ̀ ó ti fi gbogbo àwọn ìmọ̀ rẹ̀ ó fi wọn yékéyéké ó gbé wọn dúró pẹ̀lú àwọn ìtọ́ka tó ga dáadáa bákan náà ọwọ́ agbé nínú ó gbé kalẹ̀ nínú wọn àwọn ògo kan tó ṣe bí àwọn náà ó tún ṣe wọn ní akin tí wọ́n fi ẹ̀mí jì fún ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wọ́n kọ́ nípa ọlọ́run wọ́n kọ́ ọmọ nípa ẹ̀sìn ọlọ́run wọ́n wá awárí nù wọn àwọn tó ṣe pé wọ́n jẹ́ akin arógun mọ́tìdì arógun mọ́sà àkọ́rí ogun awárí wọn nínú wọn tọ́jú pé wọ́n gbà pé pẹ̀lú ìmọ̀ táwọn kọ́ àwọn fi ìmọ̀ ìjagun sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá kódà kọjá yìí pé kọ́ńdà títẹ́ kò láyé fáwọn nítorí ìmọ̀ tí wọ́n mọ̀ nípa òfin ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ajẹ́ pé ọ̀rọ̀ táwọn bàbá wa máa ń sọ lọ́pọ̀lọpọ̀ wípé ẹni tó mọ bá kìí fọba ṣeré bọ́rọ̀ àwọn olùmọ̀ọ́sẹ̀ gbọdọ̀ rí nìyẹn ẹni tó bá mọ ọlọ́wọ́n ọba ló ti tọ́ lódodo kò yẹ kó fi ọlọ́wọ́n ọba ṣeré àwọn wọ̀nyẹn wọ́n mọ ọlọ́wọ́n ọba dáadáa wọ́n wá ní ìgbẹ́kẹ̀lé nínú ẹ̀san ọlọ́wọ́n ọba wọ́n ní ìfàyàbalẹ̀ lórí ẹ̀san dáadáa tọ́lọ́wọ́n ọba ìlẹ́kẹ̀ ọlọ́sàn wọn ọwọ́ sọ wọn di akin nínú ìmọ̀ ọsọ wọn di akin nígbà tí wọ́n tún dé ẹsẹ̀ ògbèjì ní ojú ogun subhanallah àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ báwọn ṣe rí leléyìí ètò ṣe pé lọ́dọ̀ tiwọn wọ́n èmú ọ̀rọ̀ ní ẹja bákan wọ́n dúró ti òtítọ́ òdodo ètò tí wọ́n bá gbà lọ́dọ̀ òjíṣẹ́ Ọlọ́run sallallahu alaihi wa sallam wọn ní àtakò kan tí wọ́n fẹ́ ṣe fún anabi sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n jókòó ti anabi tàbí lẹ́yìn ìgbà tí wọ́n kò lọ́dọ̀ anabi sallallahu alaihi wa sí ọ̀dọ̀ anẹ́gbà Muhammad sọ́tà nínú ẹ̀kọ́ rẹ̀ tó ti pé nǹkan wọ̀nyí pé òdodo lòdì tí Ọlọ́run ọba ń sọ ọ̀rọ̀ rẹ̀ tí fi ń sọ ọ̀rọ̀ òtítọ́ òdodo ni tí kò sí iyèméjì nínú rẹ̀. lónìí tá a wà bẹ́ẹ̀ ṣé báwa náà ṣe rí nìyẹn ká lè máa wòye pé ṣé báwọn tọ̀hún yẹn ṣe rí ṣé bẹ́ẹ̀ làwa náà ṣe rí kì í ṣe bẹ́ẹ̀ òǹkàlùkù wa náà mọ òkùnkùn ní kùnkùn nínú ọmọ mọ̀nú. lótìtọ́ lódodo Muhammad sallallahu alayhi wa káàsì má gbàgbé pé ẹni tí ń takò ànábì sọlá nígbà tí ò sànàbì láyé sànàbì bá fẹ́ láyé yọ takò ànábì sallallahu alayhi wa sallam torí ẹ gbogbo ata jẹ́ olùtẹ̀lé lànà ànábì sallallahu alayhi wa sallam ẹ̀tọ́ ọwọ́ ojúṣe wa òun náà ni pé ńgbà tá a bá ti ń gbọ́ pé ọlọ́run sọ báyìí òjíṣẹ́ ọlọ́run ọba sọ báyìí kò sí nǹkan tó kù fún wa ju pé ká jẹ́ni tí a juwọ́ ju tẹ́lẹ̀ fún àti ọlọ́run àti fún àti ànábì wa Muhammad sallallahu alayhi wa ala wa sallam. àwọn tàtàwẹ́rẹ́ ọjọ́ náà lọ́hùn tí wọ́n nìyẹn Islam ó sọ wọ́n dẹni iyì ó sọ wọ́n dẹni àpọ́nlé gbogbo lílọ bíbọ̀ wọn nígbà àlàáfíà nígbà aáwọ̀ tó gún ṣẹlẹ̀ gbogbo lílọ bíbọ̀ wọn wọn ò ja ìjà wọn nítorí ìlú kan wọn ò sì ja ìjà wọn nítorí ìjọ kan wọn ò ja ìjà wọn níjà òdúdúdú bí kò sí kí wọ́n ja ìjà ìtẹ̀kùnà kalimatu Allahi hiya al-ulya nítorí kó lè bá a jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run àti ọlọ́run ẹ̀sìn ọlọ́run oní ọ̀gá yóò ti borí gbogbo nǹkan torí pé al-Islam ya'ilu Islam yóò máa ga ni bákan náà wala yu'la alayhi kò sí nǹkan kan tí ó borí ẹ̀sìn Islam bó ti wù gbogbo àwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run kí wọ́n máa náwó wọn tó kí wọ́n máa pòrò tó kí wọ́n máa dààmú tó kí wọ́n máa wàhálà tó wọ́n kàn ń pòrò lásán wọ́n náwó dànù lásán ni ọlọ́run ọba ìlékè ọlá ó ti sọ léèyàn fún wa pé àwọn tí wọ́n jẹ́ aláìgbàgbọ́ wọ́n máa ná owó wọn sójú ọ̀nà àánú wọn ọlọ́run ní fọ́sà yóò fi kú wọn ò ní sálẹ̀ tó máa owó tí wọ́n ná yẹn yóò tún wá di àbámọ̀ fún wọn tó yóò gbọ́dọ̀ wọ́n tún wá borí wọn mùsùlùmí yóò tún gbogbo ata jẹrùsìn Ọlọ́run ọba ìlẹjọ ọlá gbogbo oníná ìmọ̀ tàwọn tó síwájú yẹn pẹ̀lú rírè tí islam rè wọn tó mójútó wọn nítorí kí gbólóhùn Ọlọ́run ọba ìlẹjọ ló fi ga kí gbólóhùn kèfèrí kó sì fi di ń tọlọ gbogbo àwọn wọ̀nyí kí Ọlọ́run ọba kó bá sí wọn tá a bá wò wọn lágbègbè ìmọ̀ á rí pé wọn bù háyà púpọ̀ tá a bá lọ wo fọ́dù ilmi salad àlà ilmi kọlà odidi tíra ni tó ṣe pé wọ́n ṣe ọlá tí ń bẹ fún ìmọ̀ àwọn tó jẹ́ aṣáájú àkọ́kọ́ òun lórí àwọn tó ṣe pé wọ́n tún dé lẹ́yìn ọlọ́ọ̀ kì í ṣe ọlá kékeré torí pé àánú ọlọ́run tó bẹ fún wọn òun ni pé wọ́n fojú gán ní ànẹ́bí sọ̀lá àṣẹlà nífẹ̀ẹ́ ṣe ń ṣe báyìí ni àyà ń sọ̀kalẹ̀ bí pọnẹ́pọnṣu lásìkò tiwọn ọ̀pọ̀lọpọ̀ àhàdísà ànẹ́bí sọ̀lá sọ ni wọ́n pé sẹ́mọ̀ pé ẹni tó gba ìmọ̀ ní pọnẹ́pọnṣu àsìkò nígbà tí tí ò tí ì máa dàlúkọ àlúkọ àlúkọ sẹmọ pé àwọn yẹn wọ́n ní ọlá ìsíwájú wọ́n sì ní ọlá dáadáa nínú ọ̀rọ̀ ìmọ̀ torí pé ìmọ̀ mọ́ wọn dáadáa tá a bá ní ká wọn lágbègbè ìmọ̀ a rí i pé ìmọ̀ ń bẹ ní ọ̀dọ̀ wọn o aṣáájú ni wọ́n jẹ́ nínú ẹ̀sìn àgbà ni wọ́n nínú ọ̀rọ̀ àgọ́yé ẹ̀sìn tá a gbọ́dọ̀ kọ́ wọn tẹ́gbẹ́ kan gbogbo àwọn àyè sọ̀rọ̀ tó ń kálukú wá ń gbà míì tá a máa sọ ńgbà tá a bá jẹ ọbẹ̀ látàtẹnu wá bá ń yọ̀ tí wọ́n bá ní pé sàábé kan àgbọ́yé tó gbọ́yé lára àyà tàbí tó gbọ́yé lára hadisi ni a tún wá rí àwọn èèyàn wa kan tó ṣe yí pé kò tó okun ẹsẹ̀ okun bàtà ẹsẹ̀ wọn yóò sọ pé èsè bísà bí lẹ pé èébé èèyàn ni èèyàn làwa náà àlègbà ọ̀rọ̀ wọn dàsọ ohun tó wọ ohun tó ń wá subhanallah bó ló ṣe fẹ́ gbà ọ̀rọ̀ tàbí dá tọrọ sójú tiẹ̀ ìwọ tọrọ sójú ẹ̀ tọwọ́ àmú nǹkan tó dàbí ti tàbí lọ wa kẹlẹ lórí ẹgbẹ́ tá a bá rí kẹ́nìkan takò nínú àwọn tó ṣe yín pé wọ́n jẹ́ àwọn sọ̀hábà ẹgbẹ́ rẹ̀ á gba ọ̀rọ̀ yẹn mu dáadáa á gbà mu títẹ tí sàbí bá sọ pé tẹ̀síìrì àyà yìí táwa mọ tẹ̀síìrì àyà yìí sí ni lójú àyà ní sàlám àti gbà pé bó ṣe rí nù lópin ìgbà tí asaru rẹ̀ yẹn orí fatọ́ sọ yìí tá a bá ti tọ pinpin ẹ̀ tó bá wọn ní sábẹ́ lè sọ̀rọ̀ táwọn gbọ́rọ̀ sábẹ́ dànù táwọn náà sọta wọn fúnra ara wọn ọlọ́dàkùn o má ṣe wá ní ọ̀daràn o má jà gbójúgbóyà níbi aburú èrò báwọn yẹn ti gbójú tó tẹ́tì sábẹ́ la tiẹ̀ ń sọ àwọn kan tó ń sọ yìí pé àní ètẹ́ ń wí tọ́ba jẹ́ pé ànẹ́bí gan bá padà wáyé tọ́ba ní tẹ́ ń wí gan lọ̀rọ̀ àwọn sọ pé kọ́kọ́ mú tiẹ̀ ọmọlẹ́yìn ta ló tún wá jẹ́ ń gbà wọn ajẹ́ pé ń gbà yẹn gangan lọ́wọ́ àfihàn yìí pé ìsọmọlẹ́yìn àlẹ́bí wa Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam gbogbo àtàjẹrù sin ọlọ́run báwọn ẹni ìṣèjẹ́ ni nínú ọ̀rọ̀ àgbọ́yé ẹ̀sìn ẹni ńlá ni wọ́n tá a bá ní ká tún wò wọ́n lágbègbè ìjọsìn ìyẹn ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn sàhábà tá a bá ní àwò wọ́n lágbègbè àkídà tó lálàáfíà àti ìmọ̀ ẹ̀sìn tó yẹ kóró aṣáájú ni wọ́n wọ́n gbàgbọ́ yẹ ẹ̀sìn jù lọ. tá a bá tún wá ní ká wò wọ́n lágbègbè ká wá ṣe ìjọsìn náà ká tún wá ṣe ìjọsìn fọ́lọ́run gangan tí ó ju ojú sẹ́lẹ̀ fọ́lọ́ dáadáa àwọn sàábẹ́ yìí á èèyàn ńlá ni wọ́n lóru o wọ́n jẹ́ ni ti ń sẹ́lọ̀ dáadáa lóru wọ́n jẹ́ ni tọ́ra yé sá lóru wọn náà wọ́n rí ibùsùn wọn wọ́n rí sá. bákan náà tẹ́ ẹ bá tún wò ní ọ̀sán wọn ẹ tún rí i ni wọ́n lọ́sàn wọ́n tún máa lo ọ̀sìn fún wọn. láti máa sáfáyé láti máa tún ṣe ìjọsìn fọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ ni ìròyìn tọ́lọ́wọ́n bá fi ròyìn wọn nínú alukurani pọ̀ gan o nínú rẹ̀ ọlọ́ni kanu qalilan minal layli ma yahja'un ọlọ́ni díẹ̀ nínú àsìkò ni wọ́n fi sùn lóru wọ́n bí asahar tọ́ba tún dá àsìkò sàhóru wọn wọ́n mi ẹ̀sẹ̀ fi róòlù wọ́n á tún máa tọrọ àforíjì suratu Dariyat nìyẹn ìhà wọn ẹgbẹ́ wọn ọta kété sí àwọn ibùsùn yad'una rabbahum wọ́n mọ̀ pé ọlọ́run ọba tó dá wọn sẹ́ẹ̀rí bí ṣe rí lóru nìyẹn o wọ́n ń pe ọba wọn ní tí ń páyà wọn tún páyà àti ètò wọn páyà náà ọba sì níran kan sí àforíjì ọba àti àwọn sọhábà bí wọn ti rí àwọn ọmọ wọn nìyẹn ìjókòó kálukú wa náà ìjà bójú táwọn ọmọ wa kọlọ̀ ń kọ́ wọn lágbára tó gbúlẹ̀ kọ́ bá bójú táwọn ọmọ náà sí. tàbá tí wọn á ní káwọ wọn lágbègbè ìnáwó lágbègbè káṣe rere káṣe dáadáa sáwọn èèyàn aṣíwájú tún ni wọn. wọn a máa ná gbogbo tọ́lọ́wọ́n bá fún wọn dáadáa láti fi wá ẹ̀san oore rẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ìta jẹ alọ sọnù ni àmọ́ béèrè lọ ara wọn gbà mí pèsè oúnjẹ ṣé ká sọnù ni àbí ká ká fi pamọ́ à ah, ká fi pamọ́ ni o tọ́ bá ti ní àfipamọ́ báyìí wọ́n lọ fẹ́ ni títí ń pa èyí tá a ṣe òun la ṣe kí ni o la fi pamọ́ ṣùgbọ́n tá a bá jẹ́ asọ́nù nítorí pálọ̀ yàgbé ẹ̀dà mi ọ̀pọ̀lọpọ̀ wọn gbà mí oúnjẹ ò ní sùn pẹ̀lú wọn nulẹ̀ ta ni ò jẹun o ta ni ò jẹun subhanallah wọ́n jẹ́ ni tó tọrẹ gan púpọ̀ bí gbogbo ẹ̀ ọba yé wa ewu ìtọrẹ àwọn ansọ́ wọ́n ti gba àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ muhajirun wọ́n ti gba àwọn láàyè ní ìlú Madina ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọlá tó ròyìn wọn ọlọ́run walladhina tabawwa'u ad-dara wal-imana min qablihim yuhibbuna man hajara ilayhim àwọn tí wọ́n gbẹ̀sìn ọlọ́run ọba láàyè nígbàgbọ́ ti ṣáájú nú ọkàn wọn wọ́n nífẹ̀ẹ́ sáwọn tó ṣe kí wọ́n ṣe ìjírá wá sọ́dọ̀ wọn wala yajiduna fi sudurihim hajatan mimma utu. ẹ ní rí bùkátà kan nú ẹ̀mí wọn nínú tó ṣe pé ọlọ́run fún wọn tó ń ṣe dáadáa tó ń fi ṣe dáadáa táwọn èèyàn wa yu'thiruna ala anfusihim walau kana bihim khasasa. wọ́n máa gbọ́lá fún àwọn ọmọ ìyá wọn kódà pé jẹ́ pé bùkátà nǹkan yẹn bẹ́ẹ̀ bọ́ọ̀ náà tí wọ́n fẹ́ lò ó wọ́n fa ọmọ ìyá wọn bẹ́ẹ̀ yẹn lọ lòún ẹ̀rí ìṣe wọn ẹ̀wù bí gbogbo ẹ̀ tẹ̀lé kọ́ lọ́wọ́ bá kó wọlé agbára tó gbọdọ̀ kọ́ sànú fẹ́mi àtẹnukọ̀ kan wa. àwọn wọn yẹn ìṣe wọn nìyẹn o wọn jẹ́ ní kí n sọ̀rọ̀ púpọ̀ wọ́n sì ń fi wẹ̀ sanlẹ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga jùlọ. ìròyìn tí wọ́n òun náà nìyẹn ìròyìn abẹ́yìn ìròyìn tó dára ìròyìn tó rẹwà ni. bẹ́ẹ̀ ni ìfẹ́nu wọn kò jẹ gàbálé wọn lórí alára bó ti kọ́ ma kọ́lọ́nkọ́ bá yọnu sí wọn. àwòkọ́ṣe rere ni wọ́n jẹ́ fún gbogbo àwọn sàtàwẹ́rẹ́ wa àwọn àgbàlagbà nù wọn àwòkọ́ṣe ni wọ́n jẹ́ fáwọn àgbàlagbà nù wa àwọn ọ̀dọ́ nù wọn àwòkọ́ṣe òun náà ni wọ́n jẹ́ fún gbogbo àwa náà tá a ṣe pé à ń jẹ́ ọ̀dọ́ nínú àwùjọ tó ń kálukú wá wà lónìí. díkà ọ̀nà ká mọ̀ pé àwọn olùkọ́ àwọn tá a máa wòkọ́ṣe nìyẹn gbogbo mùsùlùmí tó bá dáa tó wúlò ni o mùsùlùmí tó bá dáa tó wúlò yóò máa béèrè pé ta ló wọ́n wòkọ́ṣe wọ́n máa júwe àwọn wọ̀nyẹn fún lónìí ta làwọn ọmọ wa wòkọ́ṣe òǹkàlùkù wa náà máa òkùnkùn ní kùkùnú ọmọ mọ̀nú àwọn àwòkọ́ṣe wa nìyẹn àwọn náà lọ́tọ́tọ́ yẹ tọ́yẹ ká máa àwòkọ́ṣe torí pé àwọn wọ̀nyẹn ọlọ́run ti fi wọn lọ́kàn balẹ̀ ó sì ti bá wọn ṣàdéhùn wípé àwọn ọmọ kéékèèké yìí tí wọ́n ń dàgbà sínú ẹ̀sìn ọlọ́run ọlọ́run ti bá wọn ṣàdéhùn wípé òun fi wọn sábẹ́ òdi òun lọ́jọ́ tí òun ní sóòjì kankan yàtọ̀ sóòjì ọlọ́run ọba ìdèkì ọlá gẹ́gẹ́ bá a ti sọ láwọn fótọ́ọ̀bù tó ti rí kọjá lọ nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam tó ti sọ ọlọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ ọlọ́run tí ọlá rẹ̀ gàdúrà lọ́wọ́ ń sọ fún wa yìí pé ulaika alladhina hada Allah àwọn nìyẹn o àwọn nìyẹn àwọn tọ́lọ́wọ́n bá ti kọ́nà mọ́ o làwọn yẹn tà ń fún wa yìí fábí ìwòdà ọmọ ọmọkùnrin pẹ̀lú mọ̀nà tiwọn náà wọn náà kọ́ ti tiẹ̀ náà pẹ̀lú tiwọn fẹ́ wà lìjánà ẹni tí ń kò sí lára rẹ̀ sálìjáná ó fò mọ́ ni kọ́ ṣe tiwọn pẹ̀lú dáadáa tó ṣe fún wọn ṣe láyé ká mójútó àwọn ọmọ wa ní gbogbo àwọn agbègbè lágbègbè ẹ̀sìn lágbègbè ìwà ẹ̀jẹ̀ amójútó àwọn ọmọ wa lágbègbè ìmọ̀ ìdákùn ẹ̀jẹ̀ ká mójútó àwọn ọmọ wa dáadáa ọlọ́wọ́n bá kọ́ wọlé agbára tó kú kọ́ bá mójútó àwọn ọmọ náà jù bẹ́ẹ̀ lọ. gbogbo àtà jẹ́ mùsùlùmí wọ́n bá jẹ́ púpọ̀ o ìbànújẹ́ tó sì kóró gidi ń bẹ fún wa látara wípé tá a bá wo àwọn ìròyìn àwọn ẹni tó síwájú yìí tá a wá ní ká wò ó táwọn ìròyìn tiwa á rí kó jìnnà o ẹ̀mí àwọn wọ̀nyẹn ìkẹ́ ọlọ́wọ́n bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àánú ọlọ́wọ́n bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ púpọ̀ ṣùgbọ́n ní títí ìṣesí ti yí padà àwọn sẹ́nà ńkọ́ àwọn náà ti paradà wọ́n ti dòdì ọ̀pọ̀lọpọ̀ sì fojú wọ́n ti fọ́jú kò ní ibi ìlànà àwọn ẹni rẹ̀ láti tẹ̀lé wọn láti tẹ̀lé òdodo ọ̀pọ̀lọpọ̀ sì ti tẹ̀rì sínú ìmọ̀ ọkọ̀tẹ̀ àwọn èèyàn ní tẹ̀lé afọ́jú tí bá ń béèrè lọ́wọ́ ẹlòmíì pé kí ló tó fi ṣe léyìí ó ní àwọn àfa wa ni ara àwọn àfa wa tí wọ́n ti bẹ́ẹ̀ ni àbọ̀ fẹ́ sọ pé àwọn àfa wọ̀ ọ́ sọ pé wọn ò ní mọ̀ òǹkàlùkù wa ti di pé àfa ní tẹ̀lé kí lọ́lọ́run wí kí ló ti ṣe ọlọ́run sallallahu alaihi wí bóun náà sàbí ti ó ti di tọ́wọ́n nínú àwùjọ lónìí ẹ dákun torí tọ́lọ́run gbogbo ọkàn wa gbogbo ìfẹ́ wa gbogbo ìtẹ̀lé wa kì í ṣe pé àfa ni wọ́n ní a fi tẹ̀lé o kì í ṣe pé ìjọ kan wọ́n ní a fi tẹ̀lé kì í ṣe àgbáríjọ kan ni wọ́n ní a fi tẹ̀lé ọlọ́run ọba ilé kí ọlá ní káfẹ́ mi wá tẹ̀lé àtọ̀rọ̀ anẹ́bí sallallahu alaihi wa sallam ló jẹ́ pé nítorí bá ṣe bẹ́ẹ̀ òní ó ṣoríire lọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n tó yẹ pé ìlànà kan ìlànà ẹnìkan nígbà gbátẹ̀lé nígbàtẹ̀lé nígbàtẹ̀lé anẹ́bí sallallahu sọ pé látẹkùnú ìmáà ẹ má jẹ́ nítorí pé yọ́ọ́ máa sọ pé ntẹ́ ẹ bá ṣe mo ṣe táwọn èèyàn bá ṣe rere yóò lè mi náà ṣe rere tí wọ́n bá sábúrú ìlàjọ bẹ́ẹ̀ náà ni a'udhu billah ìyíntà ni sọlọ́n sọ ni pé táwọn èèyàn bá ṣe rere kó ṣe rere tí wọ́n bá sábúrú kí òjì náà sábúrú wọ́n sọ fún ọ náà pé tó ń ṣe yìí oníkọ́nu ńkọ́ ọnu ọ̀sàkú pé yẹn bíbi tẹ́ ọba kú nù ọba kú tá a bá ti ń gbọ́kọ́nu kọ́hún nìkan pẹ̀lú àwọn ẹ̀rí tó dájú àbùkátà ká máa dààmú ara wa ọba ìlékí ọlá so wá mọ́ òun náà lòun tààràtà kí lọ́lọ́run sọ kí lànàbí sallallahu alaihi wasallam sọ ẹ̀dá fún náà sábẹ́ ti lò yí wọn ti lò bá wọn á sì mi. eléyìí wa gbogbo nǹkan ti yí padà lónìí ó ti di pé ọpọlọpọ. wọn wá jẹ́ pé ẹ̀mí wọn tí ń pa wọn láti aburú ó ti fi wọn kó lójú ọ̀nà tó làgara wọn bẹ̀rẹ̀ sí ní kọ́sí àwọn aláìgbàgbọ́ nínú ìbàjẹ́ wọn wọn ń kọ́sí àwọn òyìnbó yẹn nínú ìbàjẹ́ ayé àti nínú ìmódì ìtakòtò ọlọ́run àti nínú àwọn ìwà abú tó sì pé wọn hù kódà ẹlòmíì ò tún máa sọ ni pé ah, àwọn òyìnbó yẹn kọ́lọ̀ tó jọ da fún wọn kan ẹ wọ́n là wọ́n lójú ah in fact àwọn èbó yẹn kìnnìkìnnì kan làwọn àwọn èbó táwọn ń kọ́sẹ̀ gan wọ́n lọ́ ń kọ́sẹ̀ wọn o ìwọ àtàwọn tó dàbí irú rẹ èmi èmi ọ̀kọ́sẹ̀ wọn rárá nǹkọ́sẹ̀ wọn nínú gbogbo bí wọ́n ti báyé jẹ́ o àkọ́sẹ̀ wọn àwọn tó jẹ́ àwòkọ́sẹ̀ tiwa òun náà làwọn tá à ń ròyìn àwọn ọmọ ilé ẹ̀kọ́ àkọ́kọ́ yìí àwọn làwọn kọ́ ṣe ti wa kó kálukú wa náà wò yẹ sí rẹ̀ ẹ wò báwọn máa ṣe ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin lutí ṣe báwọn tí wọ́n fi ń kọ́ ṣe nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wa ẹ wọrun ìjẹkújẹ ti bẹ ní orí wọn ṣe báwọn tí wọ́n fi ń kọ́ ṣe nìyẹn bí gbogbo ọba yẹ yín ebi wọn pè kan ní Obama ibẹ̀ wò bí wọ́n ṣe ń jẹun rẹ̀ subhanallah ìsáwọn ọmọ oníkálukú wò kọ́sẹ̀ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ bàbá sì ń dunnú wọn yọ tẹ̀tẹ̀ báyìí kí ọmọ wọn àyìnbá àtọmọ wọn lajú ó dìgbà tó bá dáná wọlé kó tó mọ̀ pé ọjọ́ ẹkún rẹ̀ kìí sòlù. ẹ dẹ́kun àwọn ọmọ wa ẹ jẹ́ wọ́n sẹ́sìn ẹ jẹ́ kó mójú tẹ́kọ̀ ẹ̀sìn wọ́n ṣe wọ́n ṣe mójú ayé yẹn ẹ kó mójú tẹ́kọ̀ ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ. torẹ́kọ̀ ẹ̀sìn ó wúlò lálùkìyàmá o ẹ dákun torí tọ́lọ́run àárọ̀ wa ẹ wo gbogbo ẹsẹ̀ rí ẹ wo táwọn ọmọ wa ń kọ́ ṣe ṣùgbọ́n àwọn yìí wọ́n ti gbàgbé ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ wọn ò sì sọ ẹ̀san ọlọ́run ọba wọn ò sì tún sọ́ra kúrò níbi ìgbámú ọlọ́run àti ìyà ọlọ́run ọba ìlẹ́kẹ̀ ọlá tó lé kókó wọn sọ́ra bẹ́ẹ̀ tètè wọn dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jùlọ tọ́lọ̀ sọ yìí pé amta sabo ọlọ́run náà bí wà ní sọ́sọ́lọ́mù lérò anna aktarahum yasma'un kò lérò pọ́pọ̀lọpọ̀ wọn bó ṣe ń bá wọn sọ̀rọ̀ yẹn o lérò kí wọ́n gbọ́ àbí. tẹ́rí báyìí ọ̀pọ̀lọpọ̀ náà tí wọ́n bá ń ṣe wáàsí báyìí táwọn olùmọ̀ ń ṣe wáàsí ẹ̀rí tó yóò dorí kodo báyìí ẹ̀rí rò pé ń gbọ́nà yẹn lágbọ́ lónìí agbọ́gbọ́n tínú bí ṣe ń wọnú owó etí rẹ̀ lọ́tún báyìí níṣẹ́ ni ṣẹ̀tọ́nù ti jáde ní ẹgbẹ́ àlàáfíà kódà ń bẹ̀rẹ̀ lómi ò ti máa ṣàtakò ìgbẹ́ni ó sì máa tàtàkó wà sí yẹn ọ̀rọ̀ ọlọ́run yẹn gbẹ́ni ah àbá gbogbo ẹ̀dá ìwé ìdọ́ǹde làwọn yẹn ayé tó ti tẹ̀síwájú jù bẹ́ẹ̀ lọ ayé ti lajú jù bẹ́ẹ̀ lọ ayé ọ̀làjú tó rọ̀ ọ̀dọ́ kò lè ṣeé ṣe dépò pé ọ̀làjú tó rọ̀ ọlọ́run ọba lọ. ọ̀rọ̀ ọlọ́run ọba ìdíkẹ́lá salihun li kulli zamani wa makan ní international school nínú UI nípa ṣíṣe àtakò ìjáàb láti overs làwọn èèyàn ti ń sẹ́ndì fídíò ránṣẹ́ sí wọn ìpè kí là fi máa ń dá obìnrin mùsùlùmí obìnrin tó jẹ́ mùsùlùmí mọ̀ ìjáàbù là fi dá mọ̀ tẹ́wàá sọ pé constitution Nàìjíríà tí ó fi àpọ́nlé fáwọn obìnrin tí wọ́n jẹ́ mùsùlùmí ni. òǹkàlùkù ti lámì tí wọ́n fi mọ̀ ọ́ mùsùlùmá lóbìnrin ó ní ìjáàbù láti dá mọ̀ pé mùsùlùmá lélẹ̀ èyí tí ọba ti lò jáàbù láàdé sọ pé mùsùlùmá ni. ewu ẹ̀sìn ọlọ́run bọ́lọ́run ṣe ń dìfẹ́ǹdì ẹ̀. pẹ̀lú àwọn tí ẹni àwọn tí ń sọ̀rọ̀ kì í ṣe fẹ́rù gbọ̀n kan ni wọ́n ní. wọ́n fi ń sòdodo ọ̀rọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá yẹn. ọlọ́run ní àbọ̀ lérò pọ́pọ̀lọpọ̀ wọn ń gbọ́ ni. ní gbígbọ́ lílò àbọ̀ ń lérò pé ọ̀pọ̀lọpọ̀ wọn ń lóye wọn ń ṣe làákàyè pẹ̀lú ẹ̀ ọlọ́ni inhum illa kal an'am ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó rí tí wọ́n pọ̀ tiẹ̀tiẹ̀ yẹn wọn ò dàbí nǹkan kan ju bí ẹranko lọ. abẹ́rẹ́ nǹkan báyìí ọlọ́run ní sàwálẹ̀ ẹranko wọ́n lé wúrẹ́ jẹ́ran lé ní máa ń jìyà nítorí rẹ̀ ni wọn ní tí wọ́n bá ti ní ewúrẹ́ báyìí yóò méjì pépé ni kó lójú wa ó tó tún sẹ́jú pẹ́ báyìí yóò subhanallah bíbọ́ a ti yẹ nu wàláì kò yẹ kárí bẹ́ẹ̀ ọlọ́ni inhum illa kala ni'am wọn ò yọ wọn yàtọ̀ fẹ́ranko balùwẹ̀ hum adallu sabila ọlọ́ni wọ́n sọnù púpọ̀ jù lójú ti sọnù sọnù jù tó ń wa náà lọ wò tàbí náà wọn tó ti pẹ́ lọ́wọ́ bá ọlọ́run ní ìrìn àná ètò sọ́lá jẹ́ kí n sọ fún ọ nípa tí n fún ọ níròyìn pa àwọn tó ṣe pé wọ́n ti ṣòfò ṣẹ́ wọ́n ṣòfò ṣẹ́ iṣẹ́ wọ́n ṣòfò ọlọ́run ní àwọn yẹn ọlọ́run ní alladhina dalla sa'yuhum fil hayati dunya àwọn náà làwọn tó ṣe pé àwọn tó ṣe pé iṣẹ́ wọn ti nù ó ti sọnù látàyé wọn ò ríṣẹ́ gbé lọ níṣẹ́ olóore kankan wọn ò ríṣẹ́ gbé lọ wa hum yahsabuna lójú tiwọn wọ́n sì ń lérò pé ṣe làwọn ti tẹrí sọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n gbà tí ọba fi di alkiyama Ọlọ́run sọ wọn pé amilatun nasiba ẹ ti tẹ ṣùgbọ́n wàhálà lásán lẹ lọ sí láyé tẹsílà ní àrọ ìhàmìyà ẹni tí ó wọ náà àtẹni tí ó wà ní jẹnda òun kálukú ni ó wàhálà o àbẹ́ wọn ti gbẹ́kù ni ẹgbà ni wọ́n fi gbé jáde ẹgbà wọn fi sin wọlé subhanallah. àbẹ́yẹ orí wọn bẹ́ẹ̀ ẹ wọ wàhálà tí ọmọ fọ gbogbo gbòòrò ayé káàkiri tọ́wọ́ tó ẹ̀sìn tẹ́yìn mùsùlùmí ń ṣe ni gbogbo ajẹ́ pọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ní ìsìn ó tún ti ń gbálẹ̀ àwọn eléégún tẹ̀lé wọn káàkiri àwọn ti ń ya fọ́tò rẹ pẹ̀lú wọn tọ́ba dàlù kí a máa ọkàn máa fi hàn ní orí rẹ báyìí ya abudi ala mahli fanzur ilayhi kana ma kana máa rẹ báyìí rẹ rú mi ọlọ́run ni táwọn mọ̀láìkà ọmọ sọ bẹ́ẹ̀ fún un. wọnú tíra yẹ òórì ń bẹ ṣé èsì mẹ́mẹ́ sàn bẹ́ẹ̀ ṣé èsà àṣírọ́. ọjọ́ yẹn nakhtimu ala afwahihim ọlọ́run ti sáǹpù ẹnu ẹ̀pa ó ti di ẹnu ẹ̀pa. tukallimuna aydihim ọlọ́run ní kọ́wọ́ máa sọ̀rọ̀ kẹsẹ̀ rẹ̀ máa sọ̀rọ̀ gbogbo oríkèéríkèé ara rẹ̀ ọlọ́run fún lọ́rọ̀ sọ awọ ara rẹ̀ ọlọ́run fún lọ́rọ̀ sọ. wọ́n máa sọ lijuludihim pé lima shahidtum alayna kílẹ̀tẹ̀ ń jẹ́rìí takò wa náà àwọn awọ ara àtẹ̀yàrá sọ pé àǹtọ́kọ̀nà lọ́hùn lẹ́bí àǹtọ́kọ̀kọ̀ lẹ́sẹ̀ yìí ọba tó fún gbogbo nǹkan lọ́rọ̀ sọ lọ́ba náà lọ́rọ̀ sọ lójú ẹ dákun ẹjẹ amátáǹtẹ ọlọ́run ọba kọ́sà ànúfẹ́mi àtẹnìkọ̀ọ̀kan wa àwọn wọ̀nyẹn wọ́n ti ṣẹ́ ṣùgbọ́n sí òfò ni iṣẹ́ wọn ti nù ọlọ́mọdé kíṣẹ́ بما فيهما من الآيات والحكمة فاستغفروا الله إنه هو الغفور الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد ọpẹ́ ni fún Ọlọ́run tí Ọlọ́run ti gẹlẹ kó صلى الله عليه وسلم Ọlọ́run sọlọ láàrin ìṣẹ̀lẹ̀ lẹ́yìn àwọn okùnfà tá a lò tá a fi fa awọ àwọn ọmọ wa sókè tá a fi fa wọn yọ kó níbi àjàgà ewu wàhálà tí wọn wà nínú rẹ̀ dáadájú kò sẹ́ka ṣoṣo tí ó wúlò tí ó ti ṣe àǹfààní tí ó jẹ́ ìkúnlọ́ fún wa láti ran àwọn ọmọ wa lọ́wọ́ láti fà wọ́n jáde láti là wọ́n láti gbà wọ́n láti sọ wọn kó níbi àjàgà ìwúnú ayé tí wọ́n wà láti wá lè tì wọ́n lọ síbi ìdíjẹ oore káwọn náà ò lè dà gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ ẹni àná tó ti fún wọn síwájú béèyàn bá tiẹ̀ dàbí wọn tán èyàn náà rí i pé yẹn ti kó gbèdéke òǹkà tó pọ̀ nínú ìṣe tó ti fún wọn sí àwọn ẹni rè síwájú tí wọ́n lo ìgbésí ayé pẹ̀lú anabi sọlọm àwọn nǹkan tá a lò tá a fi rí pé tiwọn náà dáa òòrè o alákọ̀ọ́kọ́ inú ilé ẹlẹ́ẹ̀kejì àwọn ilé ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kẹta àwọn social media tiwa àwọn gbogbo àwọn ayélujára wa tá a fi ń gbọ́ káàkiri subhanallah lẹ́yìn náà gbogbo àwọn ìwé wa tí wọ́n ń tẹ̀ jáde lójúmọ́ láwọn ìwé ìròyìn ètò olóṣooṣù tọlọ́sọ̀ọ̀fẹ̀ bẹ́ẹ̀ náà ni àwọn tó ti fún ọ jẹ́ olùmọ̀ àtàwọn tó ti fún ọ jẹ́ adarí. àwọn irinṣẹ́ tá a kà kalẹ̀ yìí àwọn òṣìṣẹ́ irinṣẹ́ ńlá nìyí tó jẹ́ pé tá a bá mójútó wọn dáadáa tí wọ́n bá wúlò tí wọ́n yááyì yóò súnmọ́ pẹ̀lú àánú ọlọ́run subhanahu wa ta'ala tá a bá dà gẹ́gẹ́ bí wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé àlè dàbí wọn tẹ́lì ti gbé wá ṣùgbọ́n a sì súnmọ́ wọn náà díẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a sọ yìí kó la ti fẹ́ ṣe pẹ̀lú ẹ̀ kí ni tí bàbá ń sọ fáwọn ọmọ rẹ̀ nínú ilé ìtọ́ka wo ló fáwọn ọmọ nínú ilé iṣẹ́ wo sì ni bàbá gan ṣe lórí àwọn ìtọ́ka tí ń fáwọn ọmọ tí èsì fọ́rọ̀ bàbá yapa sí ìṣe rẹ̀ nínú ilé pẹ̀lú àwọn ọmọ rẹ̀ tí ìṣe rẹ̀ bá ti ń yapa a ti mọ̀ yí pé irú mùsùlùmí bẹ́ẹ̀ ti pé nínú ilé látara wípé àwọn ọmọ rẹ̀ níṣẹ́ ni wọn ò ní rí ojúṣe ẹ̀kọ́ tó yẹ kún lọ́dọ̀ àwọn òbí wọn ṣe ni wọn ò ní rí kọ́ lọ́dọ̀ àwọn òbí tí wọ́n bá sì ti ṣubú nù lé àánú ọlọ́run ọba ní gbé ọmọ dìde sẹ́ẹ̀mọ̀ fáwọn baba ńlẹ̀ yorùbá wọ́n ní láti ilé lọ́mọ tí máa ń kó mẹ́jọ mẹ́jọ ní ti máa ń korò dé subhanallah ẹ sì wo lọ́pọ̀lọpọ̀ sẹ́ẹ̀mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn olùkọ́ àti ilé ẹ̀kọ́ là á máa bú bí ẹ bá mójútó àwọn ọmọ ìyá ọmọ ìbáyìí ni wọ́n ṣe ń ṣe o tá a bá béèrè lọ́wọ́ àwọn òbí pé wákàtí mélòó lọ́mọ ń lò nílé ẹ̀kọ́ wákàtí mélòó làwọn ọmọ yìí ń lò lọ́dọ̀ ọtí yín ó dá wa lójú sáká Ipe wákàtí táwọn ọmọ yìí ń lò lọ́dọ̀ tiwa ọ̀pọ̀ ju ìtì ń lò lọ́dọ̀ tí wọ́n ń lò lọ́dọ̀ àwọn tí wọ́n jẹ́ olùkọ́ lọ. tiwa ló dé tẹ́ pé wákàtí tọ̀dọ̀ tiwa wá wúlò tí ọ̀wá borí táwọn ọmọ táfi wá di láìpí gbogbo láìpí gbogbo àbùkù ààyè táfi wá dirò àwọn tó ti fún ọ jẹ́ olùkọ́ ni. ẹ jẹ́ bàbá ẹ ká jẹ́ bàbá rẹ̀ ẹ ká náà tá jẹ́ yá ẹ jẹ́ yá dáadáa ká mójútó àwọn ọmọ wa gbogbo àwọn ìwà tó dára ìmọ̀ rere ẹjẹ́ àfi kọ́ àwọn ọmọ wa ẹjẹ́ àfi ẹ̀sìn ẹjẹ́ àfọ̀ ẹjẹ́ káfi kọ́ àwọn ọmọ wa. wọ́n tá a jẹ́ olùkọ́ ẹjẹ́ ká ní àwọn sílábọ́ọ̀sì tó dáa àwọn ìwé táwọn ọmọ wo fi máa kẹ́kọ̀ọ́ tó wúlò òní ẹjẹ́ á ní. gbogbo ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ẹ̀kọ́ gan tó jẹmọ́ ilé ẹ̀kọ́ ẹ̀sìn àwọn àlọ́ àpamọ̀ ni wọ́n ń kọ́ àwọn ọmọ àwọn àdìsọ́kàn tí ọ̀gbádùn àkéde àṣà ayírọ̀ àwọn Mu'tazila wọ́n ti fi kó lórí àdìsọ́kàn tó lálàáfíà tí ahlu sunnah wal jamaa wà lórí ẹ̀ àwọn àdìsọ́kàn abúyí ni wọ́n ń ká àwọn ọmọ nílé ẹ̀kọ́ àdìsọ́kàn ẹ̀bọ lọ́pọ̀lọpọ̀ ń kọ́ àwọn ọmọ gbogbo bí ó ṣe wórí kíní kan tí ó jò mórí kíní kan tí ó máa dẹ́rù bá àwọn èèyàn ládùúgbò àbẹ́yìn náà kọ́ nínú ìlú yìí lérí àwọn ẹni tó ti wá bíbáyìí téèyàn ti ń fa bàǹtẹ́ yọ sí lálọ́ọ̀dù ẹ̀ òun ọ̀fọ̀ níbàǹtẹ́ òun ọ̀fọ̀ olóògùn ẹnìkan ìbá ti fa lóògùn tọ́wá jẹ́ pé máa ń pààyàn àwa kọ́lé kí wò gbé bẹ́ẹ̀ subhanallah sẹ́ni tí ó pèpè sínú ẹ̀sìn náà nù sólùkọ́ fẹ́ kọ́ ọmọ akẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ rẹ̀ nu lọ́nyọ̀ bàǹtẹ́ ni wọn lọ o awo ni wọn lọ kọ́ ẹ̀sìn ọlọ́run ọlá làwọn èèyàn ń wọ́n sóògùn wọ́n sóògùn wọ́n bá mọ̀rìkàzí ló kọjẹ́ ọmọ mọ̀rìkàzí tí bá ń ṣe kàtìkàtì ọlọ pátì ètí bá ṣe yánnayànna ọlọ pátì kò sẹ́ni kankan tí ọba mọ̀rìkàzí jẹ́ ọba mọ̀rìkàzí jẹ́ òun kálukú ọba rẹ̀ jẹ́ ni sẹ́ni tó gbé kalẹ̀ bá ti gbé kalẹ̀ pẹ̀lú àníyàn tó dáa ọlá ti ń bẹ fẹ́ni tó gbé mọ̀rìkàzí ìpìlẹ̀ kalẹ̀ kò sẹ́ni tí ò mọ̀ àmọ́ so látara ìgbìyànjú tí bàbá yẹn ṣe ṣùgbọ́n tá a bá ń ra ayẹ a máa wí o ọmọ mọ́ríkàzì làwa náà a sì fẹ́ kẹ́nìkan ọba mọ́ríkàzì jẹ tá a bá ti ń rí a máa wí gbogbo ọmọ mọ́ríkàzì tí bá ń ti lọ gbọ́nà kọ́nà wá owó tí bá ń gbọ́nà tí ọ̀dà wọ́wọ́ kọlọ̀ jáwọ́ kọlọ̀ já tẹ̀ bẹ̀ tí mọ́ríkàzì la wí ni gbogbo ẹni tó bá jẹ mádàbí náà tóun náà bá ń lọ ṣe bẹ́ẹ̀ tó gba ọ̀nà tó dá owó ni kọ́ ọlọ́run o tẹ́ mọ̀ pé gun méjì tó tó jẹ́ gbòǹgbò ìmọ̀ ẹ̀sìn ní nàìjíríà wa pàápàá jùlọ ńlẹ̀ yorùbá wa ịma òun náà ní méjèèjì ìmọ̀ markazi wà ìmọ̀ adabi àtikùn kínní àtikùn kejì ẹ dákun ká dúró tẹ̀sìn ọba dáadáa dúró pé àwọn àwọn tí wọn tó jẹ́ pé ńgbà tí ń kó àwọn ọmọ lẹ́kọ̀ọ́ nínú ilé ìkẹ́kọ̀ọ́ ó ń ọmọ nínú ọrọ rẹ, wípé àwọn ọkùnrin tí ń kọ́ sí gẹ́gẹ́ bó ṣe làánà àwọn obìnrin náà tí wọ́n ń kọ́ sí ọkùnrin. akẹ́kọ̀ọ́ lọ́wọ́ olùkọ́ pé wa njó tiẹ̀ rọrùn jẹ sọ rọrùn rí kóbìnrin ọmọ tẹkínní kọ́kọ́ sí ọkùnrin kọ́kùnrin ọkọ́ sí obìnrin ọ̀nà wo lóbìnrin lè gbà kọ́kọ́ sí ọkùnrin tọkùnrin náà gbà kọ́ sí obìnrin. olùkọ́ wa sọ pé bí kéèyàn fanugbọ̀n ìfanugbọ̀n ọ̀nà tọkùnrin tẹkínní o tó fi kọ́ sí obìnrin torí pé súnà obìnrin kágbọ̀n rẹ̀ ó tẹkínní o kọ́ dán yàtọ̀ sí àwa alágbọ̀n bọ́rọ́bọ́rọ́ nú ọkùnrin tọ́lọ́hùn fún nírùngbọ̀n torí rùdúrà lọ́lọ́run fi irùngbọ̀n ṣe ó fi ṣe ìyàtọ̀ láàárín ọkùnrin àtobìnrin ọlọ́run tó wáá ṣe àwọn kan nú ètò rẹ̀ pé ipò tún lágbára kí n má fi rùn gbàsọ́ kan sí àgbà àwọn ọkùnrin mi kẹ́ má lérò kó nǹkan gara lórí ẹ̀ kódà òun sì lágbára kó wọn fi rùn obìnrin mi kẹ́ ẹ má tún lérò pé mi lágbára lórí ẹ̀ ẹni tọ́lọ̀ òfin gbàságbọ̀n rẹ̀ kọ́ gbọ́dọ̀ wá nǹkan ti pè jáde o tí wọ́n ní oògùn kan bẹ̀ tí n bá ti fi rábà ó wàá sọ eléyìí fún ọmọ akẹ́kọ̀ọ́ wa sọ pé ọ̀sáàbì ẹ wá fáwọn gbọ́n ẹ̀yin náà lẹ dánrù gbọ́n yìí Ah tí wọ́n bí ewì ilẹ̀ Yorùbá yìí ọmọ yẹn ọgbà ìpè àbẹ́ẹ̀kọ́ ni gbogbo ìpè ni wọ́n tẹ̀ fún subhanallah ẹ̀rí báyìí àjẹ́ pé níbẹ̀ yẹn olùkọ́ di ẹ̀ńtàmàkáyà fún pé lima taquluna ma la taf'alun tírẹ́tẹ̀ ń ní wa nírú olùkọ́ bẹ́ẹ̀ fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ kì í ṣe àwòkọ́ṣe rere lágbègbè yẹn ẹ dákun ẹ jẹ́ ká wòye sí dáadáa gbogbo wa tí a jẹ́ olùkọ́ láwọn ilé ẹ̀kọ́ àlọ́ olùkọ́ ń ṣe àlàyé ó ń àlàyé fáwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ rẹ̀ subhanallah ọmọ akẹ́kọ̀ọ́ sì ń wo olùkọ́ rẹ̀ wípé ṣòkòtò lè ṣe sọ́ọ̀kì ṣòkòtò ló fi ṣe ìbọ̀sẹ̀ jalabiya tó wọ̀ náà jẹni tó ń gbà tẹ̀lé lẹ́yìn subhanallah irú olùkọ́ yẹn kọ́ tọ́lọ̀ ọba ìlẹ́kẹ́ ọlọ́run wa pé àní ma la taf'alun àwọn olùkọ́ ẹja mójútó níta kọ́ àwọn ọmọ ẹja rí dáadáa tọ́ ẹ dáadáa là ń kọ́ wọn dáadáa yẹn lára wa. Ọpọlọpọ ní dáadáa yóò sí lára rẹ̀ kọ́lọ́wọ́n la wa. bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn orí rédíò wa orí wa tẹlifíṣàn wa gbogbo àwọn ayélujára wa tá lò wọ́sáàpù lẹ́ lò ní tẹlígíráàmù ní gbogbo ẹka gbogbo ẹka bó ṣe wà yẹn ní jọ ẹ rí i pé nǹkan tó dáa òun náà là ń gbé àwọn táwọn èyí téèyàn máa káwọn dáadáa ń òun náà ní máa gbé ni àwọn ìròyìn tá à ìfún ròyìn pé ọmọ pa bàbá ẹ ọmọ tó pa bàbá ẹ ẹdùn ọdún ròyìn wéé ròyìn ìyàwó tó pa ọkọ rẹ̀ wọn ò ní sọ ń pa ọmọ tó rán bàbá rẹ̀ lọ Mẹ́kà ọmọ tó kọ́lé fún bàbá ẹ̀ wọn ò ní sọ ọkọ ọmọ náà òfìlè mọ̀ pé ó kọ́lé fún bàbá rẹ̀ wọn ò ní sọ bàbá tó mójútó ọmọ rẹ̀ wọn ò ní sọ ìyàwó tí ń tẹ̀ láti ọkọ rẹ̀ wọn ò ní sọ̀rọ̀ rẹ̀ subhanallah àwọn ìròyìn ibú wọ́n ti gbé òbítíbitì bílíọ̀nù báyìí lọ o ejò ló gbé mi o subhanallah sẹ́mi pé ìta ń gbọ́nù láwọn àgọ́ ayé tiwa yìí subhanallah àwọn tí wàá mọ̀ ìgbé ayé yìí gan inú nàìjíríà táwa yìí gan kò sí nǹkan rẹ̀ ń bẹ̀ ajẹ́ pé bàjẹ́ náà lọ yẹ kéèyàn ó ṣe gbogbo ọ̀pọ̀lọpọ̀ eré bí wọ́n ṣe fò fẹ́ǹsì wọ́n ṣe jalè wọ́n ṣe ń ságbèrè bọ́kùnrin àtobìnrin ṣe ń da sọ́búra ibi náà ni gbogbo yín náà tẹ́ ẹ̀ mọ̀ rí fáwọn èèyàn ń wò láwùjọ tẹ́yìn náà sì kọ̀ fún wọn ńgbọ́ pé wa náà ti lọ serú rẹ. ẹ dákun ẹ jẹ́ amójútó agbègbè yìí ẹ jẹ́ amójútó gbogbo àwọn tó ṣe pé wọ́n jẹ́ olùmọ̀ wọ́n jẹ́ olùpèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run pẹ̀lú òtítọ́ pẹ̀lú òdodo kí nǹkan kankan ló pọ̀pọ̀ sí sáyé ọmọ wọn láti sòdodo fáwọn èèyàn ká ní ọ̀nà tó rẹwà Kama má torí ayé o láti pa òdodo ma, torí pé ọlọ́run ọba ìlẹ́kẹ́ ọ láti ṣe àdéhùn yàtọ̀ nípọn fáwọn tó ti pọn pa òdodo mọ́ kí wọ́n sọ́nà àwọn olùmọ̀ kódà ọlọ́run ní pé ìgbé jìnnà sí kí ọlọ́run yóò máa bá wọn àti gbogbo àti táwọn màláíkà àti gbogbo èèyàn pátá yóò máa ṣẹ́bílé wọn. ẹ̀mí wọ̀ kó agbára wọ̀ gba ìpè tọ́lọ́run sẹ́yìn lórí irú àwọn ènìyàn ẹja sòdodo fáwọn èèyàn torí pé náà ti ń ba ìjẹ́ àwọn olùmọ̀ tí wọ́n mọ òdodo tí wọ́n sọ òdodo àwọn èèyàn máa fi wọ́n ṣe àpẹẹrẹ fáwọn tó ṣe fún ọ̀dọ̀ pé a sẹ́rù tí wọ́n máa ń sẹ́mi àfa alágbájá ọ̀mọ́ ni irú òdodo tó yẹ ìyẹn ṣé kò yẹ àwọn olùmọ̀ báyìí ni. ẹ dákun ẹjẹ amójútó agbègbè yẹn gbogbo ẹni tí bá ń pèpè sínú ẹ̀sìn Ọlọ́run torí pé tó bá di alkiyama àwọn tí wọ́n mọ̀ tí wọn ò lò tí wọ́n bá fi wọ́n sínú ná tí wọ́n bá ń fi ìyà jẹ wọ́n tí wọ́n bá fún wọn ní omi ẹ̀dọ̀ jálù fún kórìí iná lọ tí wọ́n pariwo gidi tó bá pariwo báyìí gbogbo ọmọ náà pèlè wọn lórí ni pé ah, ah kí ló dé ah, ìwọ tiẹ̀ ní àbá àbá ayé ìwọ ni ṣébí ọ̀lọ́ ń sọ fún wa pé ká ṣe dáadáa báyìí láyé ṣébí ọ̀lọ́ ń sọ fún wa pé jìnà sí nǹkan báyìí kí ló tún gbé ọdẹ náà tó ní ah mọ̀ ń pa yín láti ẹ̀ dáadáa yìí ṣe é mọ̀ ń kọ̀ fún yín kò níbi ìbàjẹ́ ṣùgbọ́n bàjẹ́ òun gangan ní iṣẹ́ torí kó lè pariwo kó lè rọgbà ọkùn ní ìyàtọ̀ lágbára ọkùn jẹ. táwọn èèyàn kan tí wọ́n bá wá jẹ́ tí wọ́n bá jẹ́ bíríìjì fáwọn èèyàn tí wọ́n gorí tiẹ̀ lọ sínú àlìjánnà sóyè kí wọ́n jáwọ́ sínú náà ni. sáyé yìí mọ̀tẹ́rìn kọ́lí ìgbádùn kékeré ni téyìn ó kó o jọ sábà dé òkò ya kó wọn olùtọ́ lọ́wọ́ mú kó o sáyé yìí náà ẹ dákun dọwọ́ àwọn tó ṣe pé wọ́n ń jẹ́ olùmọ̀ láwùjọ káwọn náà kò mójútó ọ̀rọ̀ ọlọ́run kí wọ́n sọ dáadáa wọ́n mójú tọ́ra nẹ́bí sallallahu alaihi wasallam gbọ́ sọ dáadáa gbogbo àwọn tí wọ́n jẹ́ aláṣẹ adarí òǹkàlùkù wa náà ẹjẹ́ ọjọ́ pé dáadáa náà láà máa rí ilé dé táwọn èèyàn akọ́ndí òṣèlú báyìí á àti owó ni òṣèlú lásìkò tá a wà yìí wọ́n ní sanitarian is a serious business for serious people subhanallah wọ́n ti kọ́ sí ọjà wa gbàgàdàgbàgàdà wọ́n gbé àpèrè síbẹ̀ pé kéèyàn lọ sílé ìgbìmọ̀ asòfin àgbà òwò tó pé púpọ̀ ni tó níyì lórí fún gbogbo àwọn tágbárí wọn bá pé torí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé nǹkan sọ fún yín ni pé ẹ̀yin òmùgọ̀ á tàyè pa ni subhanallah wọn máa wọn máa yàn pa gbẹdẹ à sẹ́nitọ̀ bọ̀ wá rẹ́pù ń bọ̀ wá wọn máa tanra yín dànù tẹ́bí bíi kí gángan kókèlè ọpọ́n lórí ni òbítíbitì owó wa ń lọ ń lọ ń bẹ̀ yàwó àpẹẹrẹ wo là wá ń rí lára àwọn aṣáájú wa o. táwọn tí ń bọ̀ lẹ́yìn ọ̀sọ̀ pé báyìí ló ti yẹ ká ṣe. sẹ́ẹ̀rí pé a àwọn ọmọ kéékèèké jẹ́ a jẹ́ o gbogbo àwọn ọ̀dọ́ náà àdínkù wúlò láwùjọ mọ́ ó ń kálukú ní ìsìn náà ọ̀wá ti ń bẹ lóye ó ń kálukú ju kó lọ ọ̀pọ̀lọpọ̀ tí ò ní ìwé ẹ̀rí yọ lọ fọ́ lọ béèrè ilé ẹ̀kọ́ sọ́jáde àbí ọ̀jáde sájẹbánu ń bẹ yọ rọrùn kí á ní ìsìnkọ́ jáde tí ò ṣòro rárá gbogbo àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ nǹkan tó ṣe é pé tá a bá wọn dáadáa ó súnmọ́ káwọn ọmọ tiwa náà wọn di ọmọ tó ṣe pé yọ dàgbà lórí dáadáa wọn di tó ṣe pé yọ padà di ọ̀dọ́ dáadáa tí wúlò nínú àwùjọ ti ṣe hmm, ó dájú pé àwọn tiwa ò lè débẹ̀ kọ́lọ́n ọba kó sí ìrọ̀rùn àti dáadáa rẹ̀ fún wa gbogbo àti ajẹ́rùsìn ọlọ́run tá à nígbàgbé wípé àwọn ọmọ wa ti ń gba ọlídé báyìí ẹjẹ́ amójútó wọn o ìdí kọ́túbà nìyẹn ẹjẹ́ amójútó wọn àwọn àsìkò tí wọ́n lò nígbà ìsinmi wọn yìí wọn ò ní kí wọ́n lọ sinmi bẹ́ẹ̀ o wọ́n ní kí wọ́n sinmi fún ìpele ẹ̀kọ́ tí wọ́n lò lọ ni wọ́n fi nígbàradì wọ́n yìí míì tó pé ń bọ̀ wá wọ́n fún wọn ní ìyọ̀ǹda yìí wọn tún lè lò fún àwọn nǹkan míì tí ó mú orí ayé tàbí orí wá fún wọn ni àwọn wa tí wọ́n wá sílé ẹ̀kọ́ ẹ̀sìn ẹ kí wọ́n ṣèjú sí dáadáa báyìí àwa tó bá jẹ́ káwọn ọmọ wa wọ́n lọ ràn wá ni ẹ kí wọ́n tètè lọ ràn wá tí wọ́n bá ti ràn wá torí pé ọwọ́ tó bá dilẹ̀ òun náà ní ṣètọ́nù máa bẹ̀rẹ̀ sẹ́ bákan náà ní pé òní ọ̀njẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀kẹtàlélógún àwọn iṣẹ́ olóore sì pọ̀ nù rẹ̀ tá a ṣe ọlọ́run ọba kọ́dà kó ṣe iṣẹ́ olóore ńrọ̀rùn fún mi àtẹnì kọ̀ọ̀kan wa nínú tá a lè sọ fún wa lónìí òun náà ni wípé ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam tó sọ pé ni yóò tọ́ bá jẹ́ wípé ọba fẹ́ pa ẹran léyà tí ìlétẹ́sọ̀ òzòlìṣẹ́jà kó tó tó òní kó ti mú ntọ́ bá fẹ́ mú kò nínú ìkànnà rẹ̀ kó mú ntọ́ fẹ́ mú kò nínú oorun rẹ̀ síwájú kó tó di pé ìlé tó sòsòlù hijab kó tó di parí torí tó bá ti dé báyìí àbẹ kó mú nǹkan kan kó ní ìkànnì àti irun ẹ̀ mọ́ ó dẹ́yìn ìgbà tó bá tó pẹ́ràn nínú òfin ẹ̀sìn ọlọ́run ọba tí ọlá ẹ̀ka jùlọ torí ẹ̀ka wa náà ká fura sí i tòró ṣeé ṣe kọjá pé júmọ́ àti ń bọ̀ ó lè jẹ́ ọjọ́ àkọ́kọ́ ní oṣù dòlíjà ó lè jẹ́ lẹ́ẹ̀kejì kò sí tọ́lọ́run ọba ìlẹ̀kẹ́ ọlọ́run lè gbé ọ iṣẹ́ olóore pọ̀ nínú rẹ̀ á máa kà fún wa tó bá dijọ́ mẹ́jọ tọ́lọ́mùbá lọ sẹ́kù nù sẹ̀mí tó ṣe pé à á lò àmọ́ nù sẹ́ta alẹ́ sọ fún wa náà ní pé tó bá fẹ́ gbààwẹ̀ ní ọjọ́ mẹ́sàn-án gẹ́gẹ́ bí hadithi Hunaida tó wá látọ̀dọ̀ ìyàwó rẹ̀ látọ̀dọ̀ apá kan àwọn ìyàwó àníbi sọ́lá nípa níbi máa ń gba mẹ́sàn-án Dhul-Hijja tó